Greatest of the greatest Bigby. Greatest of the greatest Baba. Me, I'm happy I'm standing here. Yes, oh. Fighting for my brothers. Yes, oh. If anything happened to me today, I'm happy I stood for my brothers. Yes, oh. àgbéyẹ̀wò ìròyìn lórí Yorùbá Broadcasting Network. ẹ káalẹ́ èyí ni àkójọpọ̀ ìròyìn ilé wa tó ń dé sójú wòran yín láti ìkànnì Yorùbá Broadcasting Network àmàlífà agbọ́mọ̀gbọ́n lóníròyìn yín ṣáájú ẹgbẹ́ àwọn kókó inú ìròyìn náà ọ̀pọ̀ ní kò rí ọkọ̀ òfurufú wọ̀ ní pápákọ̀ òfurufú Muritala Muhammed ìkejì eléyìí tó wà ní ìpínlẹ̀ Èkó àjọ ndlea ń wá alhaji fọlábí kazeem iná ṣàyọ ní agbègbè kan ní ìpínlẹ̀ èkó sì mú ẹ̀mí ẹnìkan lọ inú ewu ńláńlá lórílẹ̀‐èdè nàìjíríà wà ó látàrí ajínigbé eléyìí tó gba orílẹ̀‐èdè nàìjíríà kan ilé-ẹjọ́ gíga tó fìkàlẹ̀ sí ìpínlẹ̀ ọ̀yọ́ ní ìbàdàn ti rọ́wọ́ tó àwọn ọmọ alùjìbìtì orí ẹ̀rọ ayélujára àwọn agbébọn ti fi àwọn mẹ́rin tí wọ́n jí gbé sílẹ̀ lẹ́yìn tí wọ́n gba owó ẹgbẹ́ òṣèlú pdp dá iṣẹ́ dúró ní ìpínlẹ̀ ọ̀ṣun lórí ikú ọmọ davido ẹ jẹ́ ká dókè lọ́hùn ná à ń padà bọ̀. bí ojú bá ṣe méjì yóò wòran ẹsẹ̀ tó bá ṣe méjì yóò rìnà tí bèbè ìdí bá ṣe méjì yóò jókòó tẹ́ lórí ẹni yorùbá broadcasting network òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo ó kọ́ni lọ́gbọ́n ó dáni lárayá ó ń ṣètò tó wuyì nígbà gbogbo nílé lóko ẹ máa wò ó ẹ má yí kúrò níbẹ̀ o àtọmọdé àti àgbàlagbà ìsọkùnrin ní ìsọbìnrin ní Yorùbá Broadcasting Network ní kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Broadcasting Network fún fún ìdílé àṣà Yorùbá. ẹ ṣeun ẹ kú ìtẹ́tísí wa ẹ̀yin náà lè darapọ̀ mọ́ a ní ìkànnì Yorùbá Broadcasting Network nípa títẹ̀ YBN sórí nọ́mbà tẹ́ ẹ̀ ń wò lójú ẹ̀rọ amóhùnmáwòrán yìí yẹn kí títẹ̀ ẹ bá ti ṣe bẹ́ẹ̀ ẹ ó darapọ̀ mọ́ wa láti máa wúrí àwọn ètò wa wò lọ́lọ́kan-ò-jọ̀kan o ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn eléyìí múlẹ̀ lónìí ọjọ́ ìṣẹ́gun tuesday la gbọ́ wípé ní pápákọ̀ òfurufú muritala muhammed yẹn ní ìpínlẹ̀ èkó ni wọ́n ní àwọn òṣìṣẹ́ ni wọ́n ya bo gbogbo ọ̀nà ibẹ̀ léyìí tí wọ́n kọ̀ jálẹ̀ láti jẹ́ kí ẹnikẹ́ni wọlé àbí kó jáde látàrí wípé wọ́n ní wọ́n ń ṣe ìkọ̀wọ́ ìkọ̀wọ́ pẹ̀lú àwọn akẹgbẹ́ wọn eléyìí tí wọ́n dá dúró lọ́nà kò tọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú ìròyìn náà wọ́n ní ní òpin ọ̀sẹ̀ tó kọjá ní àwọn tí wọ́n mójútó ẹ̀ka eléyìí tó ń ṣiṣẹ́ ní pápákọ̀ òfurufú náà ni wọ́n dá àwọn kan dúró àwọn tó jẹ́ wípé wọ́n ní wọ́n jẹ́ 34 níye léyìí tí wọ́n ní wọ́n dá dúró lọ́nà tí kò tọ́ wọ́n ní ìdí rèé làwọn akẹgbẹ́ wọn níbi tí wọ́n ti fi ẹ̀hónú hàn wípé ọ̀nà tí kò tọ́ ni wọ́n gbà dá àwọn eléyìí tí wọ́n dá dúró yìí dúró gẹ́gẹ́ bí ọ̀kan eléyìí ẹni tí ó fẹ́ wọ ọkọ̀ òfurufú náà bó ṣe fi àìdùnnú rẹ̀ wọ̀n lórí ìṣẹ̀lẹ̀ tó ṣẹ̀ ó ní òun lọ sí olúùlú lẹwa làbújá pẹ̀lú èròǹgbà àti tètè gbérapá kóun lè tètè débi ìpàdé náà ṣùgbọ́n ṣeni láàánú wípé wọn ò jẹ́ káwọn tiẹ̀ ríbi ráàyè wọ́pọ́pọ́kọ̀ òfurufú náà gbogbo ọkọ̀ tó ń gbé èrò ló jẹ́ wípé wọn ò jẹ́ kí wọ́n wọlé rárá ni wọ́n fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ síwájú sí i látẹnu àwọn tí wọ́n jẹ́ èrò ọkọ̀ pápákọ̀ òfurufú níbi tí wọ́n ní ọ̀pọ̀ wọn ló ti fi àìdùnnú rẹ̀ wọ̀n lórí bó ṣe jẹ́ wípé wọn ò jẹ́ kí àwọn ráàyè láti wọ pápákọ̀ òfurufú láti lè bá ọkọ̀ eléyìí tó yẹ kí àwọn bá lọ rìnrìn àjò náà rìn gẹ́gẹ́ bí àwọn tí wọ́n ń tukọ̀ àwọn pápákọ̀ òfurufú náà wọ́n ṣe fi ọ̀rọ̀ léde fún àwọn oníbàárà wọn níbẹ̀ ni wọ́n ti ń bi àwọn oníbàárà wọn pé kí wọ́n dákun dábọ̀ kí wọ́n wà lójúfò wípé láìpẹ́ láì jìnnà àwọn yóò wá ìyanjú sí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ìfẹ̀hónúhàn náà àwọn yóò sì jẹ́ kí gbogbo ẹ̀ kó lọ sódò lọ́mùmùì nígbà tó jẹ́ wípé àwọn tí wọ́n mu tí wọ́n fẹ́ àwọn sì ṣe ohun tí ó tọ́ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá fi léde síwájú sí i wọ́n ní ṣùgbọ́n kí àwọn oníbàárà àwọn kí wọ́n wà lójúfò torí pé láìpẹ́ láì jìnà bó bá ṣe ń lọ àwọn yóò fi tó wọn létí wọ́n wá bẹ àwọn oníbàárà àwọn wípé àwọn kùnà láti lè jẹ́ kí àwọn oníbàárà àwọn wà ní àwọn ibi tí wọ́n ti fi ọkàn sí wípé àwọn yóò ti bára wọn ní àwọn àgbo eléyìí tí wọ́n ti búkú tíkẹ́ẹ̀tì náà àwọn agbébọn tí wọ́n jẹ́ adìyàmọ́ra tí wọ́n jí àwọn èèyàn gbé la gbọ́ wípé wọ́n ti fi èèyàn mẹ́rin tí wọ́n jí gbé ní ọjọ́ àìkú Sunday sílẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n gba mílíọ̀nù mẹ́rin lọ́wọ́ wọn gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ìròyìn eléyìí múlẹ̀ lónìí ọjọ́ Tuesday wọ́n ti fi àwọn mẹ́rin tí wọ́n gbé sílẹ̀ o látàrí wípé wọ́n ní wọ́n gba mílíọ̀nù mẹ́rin gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wọ́n ní àwọn mẹ́rin náà ni wọ́n gbé ní ojú ọ̀nà ìrèlé àti òkè àkó èkìtì níjọba ìbílẹ̀ onídàgbàsókè àjọni eléyìí tó wà ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ọ̀rọ̀ náà léde wọ́n ní àwọn mẹ́rin ni wọ́n ń bọ̀ láti ibi ìnáwó kan ní ìpínlẹ̀ kogi kó tó di wípé wọ́n ní wọ́n padà sí ìbàdàn kó tó di wípé ìgbà tí ọwọ́ àwọn ajínigbé náà ó tẹ̀ wọ́n léyìí tó jẹ́ pé wọ́n sì bá àwọn ẹbí wọn sọ̀rọ̀ páwọn yóò gba mílíọ̀nù mẹ́wàá náírà wọ́n ní lẹ́yìn rẹ̀yìn lẹ́yìn ẹ̀bẹ̀ àti ọ̀pọ̀lọpọ̀ atótónu wọ́n padà gba mílíọ̀nù mẹ́rin náírà lọ́wọ́ wọn léyìí tí wọ́n fi fi wọ́n lẹ̀ lónìí ọjọ́ ìṣẹ́gun Tuesday àjọ NDLEA ti fìdí ọ̀rọ̀ kan léde níbi tí wọ́n sọ wípé wọ́n ti ń wá gbajúgbajà oníṣòwò kan eléyìí tí wọ́n pe orúkọ rẹ̀ ní Alhaji Adémọ́lá Afọlábí Kazeem tó jẹ́ aláṣẹ apàṣẹ Adekaz Hotel gẹ́gẹ́ bí wọ́n ṣe fìléde wọn ní lórí ẹ̀sùn ìgbé òògùn olóró àti ìṣe pàṣípàrọ̀ owó gẹ́gẹ́ bí olórí lẹ́ka ìfi ìròyìn léde fún àjọ ndla e, fẹ́mi babáfẹ́mi bó ṣe sọ ó ní ìdí tí àwọn ṣe ń wá ẹni tí orúkọ rẹ̀ ń jẹ́ adémọlá náà ni wípé látàrí bí àwọn ti ṣe fi ọ̀rọ̀ léde fún pé kó yọjú sí wọn yẹn àjọ wọn eléyìí tó sì kùnà jálẹ̀ wọ́n ní ní ìbámu pẹ̀lú òfin eléyìí tó léde láti ilé ẹjọ́ ní ọjọ́ kẹtàdínlógún yẹn seventeenth of october twenty twenty two ìdí rèé táwọn ṣe fi orúkọ adémọ́lá àti àwòrán rẹ̀ léde wípé àwọn wa ẹnikẹ́ni tó bá bá àwọn rè látàrí àwọn tí wọ́n ní wọ́n kó nígbà tí wọ́n ní wọ́n fẹ́ gbé oògùn olóró kọjá sí orílẹ̀-èdè dubai àti àwọn agbègbè tó jẹ́ orílẹ̀-èdè mìíràn yẹn lókè òkun ìdí rèé tí wọ́n ṣe wá fi léde wípé lẹ́yìn ìgbà tí àwọn ti kọ̀wé ránṣẹ́ sí i wípé kó yọjú sí àwọn nítùbí-ìnùbí tó kọ̀ jálẹ̀ ìdí táwọn ṣe fẹ́ fi ọwọ́ òfin gbé e táwọn sì fi orúkọ àti fọ́nrán rẹ̀ léde rèé fún ẹnikẹ́ni tó bá mọ̀ láti lè sọ fún pé kó wá rí wọn ní àjọ eléyìí tí ó rí sí ọ̀rọ̀ ìgbé ògùn olóró lórílẹ̀‐èdè nàìjíríà ẹnìkan pàdánù ẹ̀mí rẹ̀ níbi iná eléyìí tó ṣe yọ yẹn ní ìpínlẹ̀ èkó ẹnìkan tí ẹnikẹ́ni kò tí ì mọ̀ tó jẹ́ àgbàlagbà gẹ́gẹ́ bí wọ́n ṣe fi léde tí wọ́n ní ó jóná kọjá ìdánimọ̀ eléyìí tí wọ́n ní ó ṣẹlẹ̀ níbi ilé ìfowópamọ́ kan eléyìí tí wọ́n pè ní providus bank tó wà ní adéọlá ọ̀dẹ́kù victoria island lẹ́kọ̀ọ́ yẹn lónìí ọjọ́ ìṣẹ́gun tuesday wọ́n ní ìṣẹ̀lẹ̀ náà ṣẹ̀ ní nǹkan bíi aago mẹ́wàá òwúrọ̀ níbi tí wọ́n sọ wípé wọ́n ní wọ́n ti ń tú ẹ̀rọ amúnáwá tó jẹ́ ti ilé ìfowópamọ́ eléyìí tó jẹ́ ti olúùlú ilé ìfowópamọ́ providus bank náà ṣe níbẹ̀ ni wọ́n ní ṣàdédé níná náà ti ṣàdédé ṣẹ́yọ gẹ́gẹ́ bí wọ́n ṣe wá tẹ̀síwájú ìròyìn yìí wọ́n fìdí ọ̀rọ̀ múlẹ̀ látẹnu ẹni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá yẹn Benjamin Hundeyin ló sọ wípé lóòótọ́ àti lódodo ni iná náà ṣẹ́yọ o yẹn ní lólúlo ìfowópamọ́ Providus Bank eléyìí tó wà ní Adéọlá Ọ̀dẹ́kù Victoria Island lẹ́kọ̀ọ́ gẹ́gẹ́ bó ṣe tẹ̀síwájú ọ̀rọ̀ náà ní lóòótọ́ ló jẹ́ wípé ọkọ̀ ọ̀kan lára àwọn ọlọ́pàá eléyìí tó ń ṣọ́ ojúde ibẹ̀ eléyìí tí wọ́n ṣẹ̀ṣẹ̀ fún wọn tuntun ọ̀sára ló bá ìṣẹ̀lẹ̀ náà lọ lówùúrọ̀ ọjọ́ ìṣẹ́gun òní ó wá fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wípé ṣùgbọ́n gbogbo ọpẹ́ tọlọ́run wípé kò sí ọ̀kankan nínú ọlọ́pàá eléyìí tó jóná mọ́ ìṣẹ̀lẹ̀ náà ṣùgbọ́n àwọn kan wà tí wọ́n fi ara pa nígbà tí ẹnìkan tó jẹ́ ọlọ́ọ̀bà nípè ẹni tó jẹ́ aṣáájú ẹgbẹ́ ikọ̀ àwọn ọmọ Yorùbá kan tí wọ́n pè ní ìlànà ọmọ Oòduà ọ̀jọ̀gbọ́n banji akíntóyè ti ní àwọn ajínigbé tí wàá gba gbogbo orílẹ̀‐èdè nàíjíríà kan ó fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ níbi tí ó ti ń bá àwọn tí wọ́n ń ṣe ìpàdé ìyẹn ìpàdé ìlànà ọmọ òdùwà náà sọ̀rọ̀ ní ìbàdàn lónìí níbi tó ti ń bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ níbẹ̀ ló ti fi ọ̀rọ̀ náà léde wípé ó ṣeni láàánú wípé gbogbo ìpínlẹ̀ tó wà lórílẹ̀‐èdè ló ti fẹ́ẹ̀ ní ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ìjínigbé yíkáyíká ó tẹ̀síwájú ní bó tilẹ̀ jẹ́ wípé ọ̀pọ̀ ń sọ wípé ojú ọ̀nà márosẹ̀ èkó sí ìbàdàn nìkan ni àwọn ajínigbé wà ó ní òun fi ń da gbogbo àwọn orílẹ̀ nàìjíríà lójú pé gbogbo bí ni ajínigbé ti wà lórílẹ̀-èdè nàìjíríà léyìí tí kò jẹ́ kí ètò ààbò lórílẹ̀-èdè nàìjíríà kó fẹsẹ̀ múlẹ̀ bíi ti ìgbà kan ó tẹ̀síwájú nígbà tó ń fi ọ̀rọ̀ náà léde ó ní ní báyìí ọ̀rọ̀ eléyìí tí àwọn pè fún ọ̀rọ̀ yorùbá nation gan ló lè yanjú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ó wá ní láìpẹ́ láì jìnnà òun nígbàgbọ́ wípé yorùbá nation yóò gba orílẹ̀-èdè tirẹ̀ àti wípé àwọn fúlàní adìyàmọ́ra ni wọ́n kó orílẹ̀-èdè nàìjíríà léyìí tó jẹ́ wípé wọ́n ń ṣe ọṣẹ́ fún àwọn èèyàn ó ní òun fi ìgbàgbọ́ sọ ọ̀rọ̀ eléyìí pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ọba pé tí ó bá fi di oṣù kejìlá ọdún tá a wọ̀ yìí ìyẹn december ọdún 2022 àwọn yóò ti gba orílẹ̀-èdè yorùbá tá a mọ̀ sí yorùbá nation ó wá tẹ̀síwájú ní nígbà náà ni gbogbo wa yóò wà lálàáfíà ju ti àtẹ̀yìnwá lọ ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun wọ́n mà ti wọ́gi lé ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ètò ìṣe ìlú látàrí ohun tó ṣẹlẹ̀ sí Davido gẹ́gẹ́ bí wọ́n ṣe fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ wọ́n ní gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun lẹ́ni tó jẹ́ akọ̀wé ẹgbẹ́ náà ti fi ìwé léde fún wọn wípé ohun tó ní ṣe pẹ̀lú ètò òṣèlú kí wọ́n sì wá sẹ́gbẹ̀ẹ́ náà láti lè bá ẹbí Adeleke kẹ́dùn pàápàá jùlọ Davido eléyìí tó pàdánù ọmọ rẹ̀ Ifeanyi sínú sumipu eléyìí tí wọ́n ní ó ṣẹ̀ ní kò pẹ́ yìí ẹni tó jẹ́ adelé alága fúnjọ fún ẹgbẹ́ òṣèlú PDP ní ìpínlẹ̀ Ọ̀ṣun Adékúnlé Akíndélé ló sọ eléyìí nínú ìwé ìbánikẹ́dùn eléyìí tó kọ sí ẹbí Adeleke níbẹ̀ ló ti sọ wípé àwọn bá wọn kẹ́dùn lórí ọmọ wọn Ifeanyi eléyìí tó jẹ́ Ọlọ́run bá nípè gẹ́gẹ́ bó ṣe fi ó ní ó du àwọn púpọ̀ ṣùgbọ́n kò sí ohun táwọn lè bá ọlọ́run fà ó wá gbà á ládùúrà wípé kí ọlọ́run kó rọ gbogbo ẹbí Adeleke kó rọ̀ wọ́n lójú kó dùn kó pọ̀ kó pé ọlọ́run bá tẹ́ rí yẹn ní fún ẹ̀dá ẹgbẹ́ ọlọ́run bá yóò fún tèmi tiyín o ẹ jẹ́ ká máa fẹ́lẹ́ yìí ṣe lọ láṣálẹ́ òní ní ìkànnì Yorùbá Broadcasting Network títí ìgbà mẹ́ta tó fi nípàdé ayọ̀ àmàlífà agbọ́mábìmọ́ lóníròyìn yín oorun ayọ̀ láòsùn ó dàárọ̀.